MON ẹ̀kọ́ bí ọlọ́run náà yà. MON tí wọ́n yàtọ̀ Gracias. sì ní fún kílọ́ọ̀bù àti fún gbogbo ènìyàn tí bẹ lọ́dọ̀ rẹ̀ pé ẹ̀kọ́ aṣọ yíya kí ẹ̀yin kí ó sì mú aṣọ ọ̀fọ̀ kí ẹ̀yin kí ó sì sunkún níwájú ábúrẹ́lì dáfídì ọ̀gá fúnra rẹ̀ sì tẹ̀lé kó sí rẹ̀. ibi tí mo fẹ́ mú yọ̀ bẹ̀ yẹn lónìí kí a lè mọ̀ pé ẹni ńlá kan àti olókìkí kan ṣubú ní nàìjíríà ìdí nìyí tí nàìjíríà bá ṣe rà ní gbogbo àgbáyé ó ti kò sí his hair. ó tẹ̀lé bó ṣe rẹ̀. follow his pastor. bàbá ẹgbẹ́ náà ní mẹ́ta mo fẹ́ sáré yàrá ọgbọ́n mà kọ́kọ́ mi bẹ̀rẹ̀ I want to drive to three places to you. ẹ̀kúrin ni méjì ló mọ lọ ṣùgbọ́n màá lọ kẹta lónìí. I will go to the third one today. kẹ́kẹ́ kan ló lè wúre. that quickly. kọ́tẹ́kọ́tẹ́ máa dá dá mi bẹ́ẹ̀ ni màá ṣe ṣe ẹ bá mi sáré wọ ìṣe àwọn àpọ́sílẹ̀ orí ẹ̀kẹtàlá ẹsẹ̀ thirty six yẹn. out of apostle thirteen thirty six. after David had served his fatherland. Bí ìfẹ́ Ọlọ́run. Ẹ fún ní bí màjọ̀fọ́. Tàbí bẹ́ẹ̀ni. Nítorí lẹ́yìn ìgbà tí Dábìlì sílẹ̀ bàbá rẹ̀ tán. Dábìlì sílẹ̀ bàbá rẹ̀ tán. Bí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run. Ó sùn. Ó sùn. A sì tẹ́. A sì tẹ́. Ti àwọn bàbá rẹ̀. Nígbà tí bàbá Moses. Ọláolúwa Adéjùmọ̀ tó ti sí ilẹ̀ When our late father had his fatherland. This nation thought that is worthy to be honored, and they gave him MON, member of the Order of Niger. MON It's not the one. Then it was valuable. That was when our father was honored because he served his fatherland as his listening and he slept. As sì tẹ́tí àwọn bàbá rẹ̀. he died and was laid with his father. wọ́n máa ń sọ pé kò sí ẹni tí ò ní lọ University of Tiasiti. when will you return? amen. amen. gbogbo yín rẹ̀rìn. your whole life. mo ní ẹ tán. no. ọrùn yín kí tán. you are everything here. wọ́n wá bèrè lọ yín pé níjọ́ lẹ́nu. and they ask you that when will you return? Hey àwọn ọmọ ẹ̀ka láti tètè wọ kí Jésù sọ lórí ọ̀rọ̀ yìí. let's see what Jesus said concerning this Mark chapter thirteen. ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní rẹ̀. verse one. ṣùgbọ́n ẹni tí ó ní ọ̀yọ́. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé. ó wípé. olùkọ́ni olùkọ́ni. wò ó. irú òkúta àti irú iná wo nìyí. irú òkúta àti irú kì yóò sí òkúta kan tí a fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. ilé ńlá ló wà lọ́wọ́ yẹn ilé ńlá nìwọ́n tó ìdókòó yẹn gbogbo èèyàn ń every morning. Mo pè yóò wọ gẹ́gẹ́ bí èèyàn pàtàkì. I see you as a man of one or one day. A kì yóò fi òkúta àtẹlé èkejì. That also shall be left for the other. Ẹ wo bàbá tó wà lọ́rùn yẹn. See a father that is laying there. Tí wọ́n gbé sínú kòtò rẹ̀ tán. Àwọn ni ó sì ti pè. Àwọn ló ti pè. Àwọn ẹni tí ó sì ti pè. Àwọn tó sì ti pè. Àwọn ni ó sì ti dá láre. Nobody in this world can get to any position behind God. Kò sí ẹni tó lè dé ipò láyé yìí lẹ́yìn náà. Before you can get to a position. Kò tó lè dé ipò láyé. Some people must gather together. Àwọn kan gbọ́dọ̀ kóra jọ. And say you are fit. Tán sọ pé o tọ́ o yẹ. If you are not fit. Tó o bá yẹ. It is not your position. Kì í ṣe ipò rẹ. Láti gbé, láti gbé. Ọba onílé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn. lọ́kẹ̀rẹ̀ jésù ìṣòro. ọjọ́ ìyá ìyá àbí mi fún mi láyà ẹ̀ ọmọ ọmọ ọmọ lọ́kẹ̀ bàbá lọ́kẹ̀ yọ̀yọ̀ ẹ̀yẹ ìgbà mi jẹ́ ẹ̀ ṣe bàbá lọ́kẹ̀ fún mi lọ́yọ̀ ni ọjọ́ ìyá èmi ló bá àbí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ lọ́la mo ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mo ṣe wọlé o mo fura yẹn àgbáyé rẹ̀ wípé gbogbo ṣeé ṣe rárá mi bá rẹ̀ ṣe rè é. ń bá lára sọ́dọ̀ ń bá lára lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ mo ṣe yọrí o ẹ̀sán ayé Liverpool. ṣe ẹ̀yìn ìṣẹ̀yìndé wọn lẹ́nìí kí lẹ fẹ́ sọ nípa bàbá wa Moses Ọláìyá bàbá Sàlá. sẹ́rí tabaníkà sọ tí yóò dọ̀rọ̀ bàbá Sàlá Adéjùmọ̀ Moses Adéjùmọ̀ respect bàbá ni àgbà òṣèré ni bàbá tó kọ́ ọmọdé mọ́ra tó kágbàlagbà mọ́ra ni ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ní inú ìwà bàbá Sàlá tí ò sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wa bàbá Sàlá tí bàbá yìí bá rí ọmọdé ẹ lè rí bàbá sàlá kó kí ọmọdé tàbágbàdàgbà kan kó kí pé ńlẹ́ ń bẹ̀ ń ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀rọ̀rasà ẹ̀kúnrẹ́ àsìkò sà ẹ̀pẹ̀lẹ́sà bàbá ọmọ lọlẹ̀ yọ ọmọ tẹ̀fọ́ ọmọdé yọ ọmọ tẹ̀fọ́ àgbàlagbà ni the most respectful man in theatre industry bàbá sàlá ni kọ́lọ̀ lè máa kọ́lọ̀ máa ní fọ̀nù kẹ́ káwọn rere wọn kọ́ máa jẹ onímọ̀ rẹ̀ bàbá yìí ẹ̀ lè bá iṣẹ́ kẹ́ regret mo bá wọn ṣiṣẹ́ dáadáa mo bá wọn ṣiṣẹ́ gan gan gan mo dẹ̀ dúpẹ́ ọ̀rọ̀ ọlọ́run anyway kò sí ara tí ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ gbọ̀nyàn torí ara àwọn legend ni bàbá yìí ẹ̀ pioneer ni ẹ̀ àwọn àgbà àwọn alátẹ̀rẹ̀ ọ̀gọ̀dì tọ̀dọ́kọ̀rọ̀ lọ́rọ́ sí ni bàbá Sàlá àwọn tí wọ́n mú omi tí wọ́n pọnmi sínú àmù tí wọ́n á pe ogun àwọn ẹ̀kọ́ yẹ wa máa mú kẹ́ máa jẹ́ kẹ́ máa mú kẹ́ sì máa mú mi sí ni bàbá Sàlá kọ́lọ́ ọba ní fọ̀rún kẹ́. ṣeun gan fún kínní eh, eh, eh, program dájú àti nígbà tí wá àdúpẹ́ lọ́wọ́ yín gan ni àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà tí wọ́n fi ìfẹ́ wọn hàn ẹ obèrò ṣe lọ jìǹbà ẹ ẹ àga òtó tẹ́ǹtì gan fẹ́ lè já mọ́ wa lórí báyìí torí pé gbogbo àgbáyé láti amẹ́ríkà láti london gbogbo náà wà ń bíbá yìí lónìí tí wọ́n á yẹ bàbá sí ní artist night là ń ṣe lọ́wọ́ báyìí láfítà tá a ṣe christian wake tán so gbogbo ọmọ nàìjíríà dúpẹ́ lọ́wọ́ yín o fún àtìlẹ́yìn yín lórí òkú bàbá wa so ẹ ṣe gan an máa ní bá àní fi irú ẹ̀san fúnra àwọn arúgbó wa ló máa kú àní ti ẹ̀yìn kú o lágbára ọlọ́run. bàbá jẹ́ bàbá tó dáa sí gbogbo wa pápátá bàbá ò kanra wọ́n fi ìfẹ́ kọ́ wa even àwọn tá kì í ṣọmọ wọn gan a rí ẹ̀kọ́ kọ́ lára bàbá pé ó dáa kéèyàn máa ní ìfẹ́ àti ìfọkànsìn níbikíbi téèyàn bá wà. bàbá mo ti sọ láyà tí gbogbo ayé mọ̀ sí bàbá àsàlà wọ́n jẹ́ ògbóǹtagì nínú iṣẹ́ orí ìtàgé tí à ń ṣe yìí tínú ọ̀pọ̀lọpọ̀ dẹ́ dùn sí lọ́pọ̀lọpọ̀ in fact inú mi dùn láti wá síbí ní alẹ́ láti jẹ́ ọ̀kan nínú àwọn tó máa present rẹ̀ níbi wakekeeping bàbá àsàlà ní èní ní agbára ọlọ́run ọmọ rẹ ló máa gbẹ̀yìn gbogbo wa. lên lên lên gì đi ô ô ô lẹ làm mà đưa thì lên Ừ. Ừ. Ừ. Đó. Đi. Đi qua. Con cái nhà cô của cô cha. Gai. Gai. Atega. Oyo no kako. ìsọfúnni fẹ́ bá yín àbíkú ọmọ ẹgbẹ́ òbíkú àgbàlagbà ni ìfẹ́mọ̀ ni o bàbá ẹlẹ́mọ̀ kúrú àìlọ́bẹ̀ o kò ní sí sòkò inú ló kú ẹyẹ ẹgbẹ́ ní ìjọba sọ̀rọ̀ àlà. ohun tí mo lè sọ nípa bàbá wa Moses Ọláìyá Adéjùmọ̀ ni wípé kọ́lọ́run Olódùmarè kó bá mi fi ọ̀run kẹ́ then kó dẹ̀ dá àwọn ọmọ tó fi sílé ayé sí kí ìbànújẹ́ kó má ti ẹ̀yìn òkú wọn jáde nínú ìdílé wọn nǹkan kan tí mo mọ̀ nípa wọn ni pé bàbá yìí èèyàn takuntakun ni ohun tá à ń ṣe fún wọn lénìí wọ́n deserve ẹ̀tọ́ wọn ni ọ̀rọ̀ tí wọn náà là ń ṣe fún wọn yẹn torí pé bàbá yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé àwọn ló jẹ́ kí wọ́n mọ̀ wípé iṣẹ́ òṣèré orí ìtàgé pé kì í ṣiṣẹ́ rádaràda àwọn ni wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ tó ṣe yan gan ni torí pé ní gbogbo òṣèré pátápátá bàbá Sàlá ló kọ́kọ́ ra mọ́tò fún àwọn ọmọ àwọn ọmọ tó jẹ́ ọmọ sẹ́ wọn wọ́n ra fún wọn so gbà yẹn làwọn èèyàn rí pé iṣẹ́ yìí iṣẹ́ dáadáa ni. ṣe irúwé orílẹ̀-èdè ajá burúkú ọjọ́ náà ajá pátápá ń ṣe tó mọ̀ ajá lọ́dẹ náà gbẹ́dẹ̀dẹ̀ ló ń ṣe tó mọ̀ ìdí náà gbọ́dẹ̀ pẹ́ àgbọ̀nsìn ìjọ́dé padà kúkú jẹ búrú wọn. délé òbúrúlé ẹkú àbọ̀rà fún akọni tó lọ aláwàdà nìlọ nílé ọwá tí máa lù ẹkú alábọ̀rà fún bàbá tó ti dílé tó bá dẹ̀rù tó ti bọ̀rù ní rẹ̀ àtẹ̀lẹ́lẹ̀ ń tẹ̀dá tó kọjá ìlú mi ní fíìmù oníwà tí mo lọ mú láti odidi Kétu bàbá àṣàlá lọ sí ibi tí àgbà rè gbogbo ẹ̀yin eléré tó kù àtẹ̀yìntẹ́ wà bí lónìí oore tí ó kárí ni kú owó ọ̀kárí ọkọ̀ ọ̀kárí ilé ọ̀kárí oore tí ó kárí lẹ́jọ́ tí a bá lọ kọ́ yẹ wá bó ṣe yẹ bàbá àtàlà mo kí mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà níbí lónìí wọ́n ní bá yé èèyàn bá ń dá àdúrà tó bá ti àdúrà. AMC International. Ọ̀yọ̀dà.